mo kì í káàbọ̀ sí ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ọ̀làmìdí ọ̀làsànlóye lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ìlúmọ̀ọ́kọ́ olórin ẹ̀mí Ṣọlá Àlìsì ló fi fọ́nrán fídíò ibi tí olórin ẹ̀mí Tọ́pẹ́ Àlàbí ti ń kọrin ó wáá sọ nínú fọ́nrán náà wípé òun nífẹ̀ẹ́ Tọ́pẹ́ Àlàbí gidigidi wípé òun ni olórin tóun nífẹ̀ẹ́ jùlọ àti pé kò sígbàkúgbà tóun ò bá gbọ́ orin Tọ́pẹ́ Àlàbí olórí òun máa ń dìde ni máa sọ owó orin olúwa ó tóbi àti àmì ẹni tí ò mi kò rí nǹkan kan tí ó kọ wípé ó máa ń rò wípé òun máa ń ṣeré ni àmọ́ o tí bílíọ̀nù òun bá dé òun sì máa yà á lẹ́nu ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ìlúmọ̀ọ́ká mistura òun ni ó ti ń kí òṣèré Dayọ̀ Amusa wípé òun yóò ṣe àárò rẹ̀ Dayọ̀ Amusa òun ni ó ti rin ìrìn àjò lọ sí orílẹ̀-èdè Amẹ́ríkà tó sì ṣe ìtọ̀lú lẹ́sẹẹsẹ léyìí tí ó sì ti ṣetán láti padà wá sí orílẹ̀-èdè Nàìjíríà lásìkò tó ń padà bọ̀ nílé òun ni ìlúmọ̀ọ́ká òṣèré mistura kí wípé àwọn yóò ṣe àárò rẹ̀ tó sì ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àdúrà fún un ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ọ̀pọ̀ àwọn ìlú mọ̀ọ́ká ni wọ́n ti ń kí òṣèré ọláyíwọlá mojí àfọláyàn kú oríire ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ tí adéjọkẹ́ ẹwẹ̀dẹ náà sì fi àwòrán rẹ̀ sórí ìtàkùn ayélujára rẹ̀ tó sì kọ sábẹ́ rẹ̀ wípé akọ́nbẹ́po rẹ̀ abẹ́yín funfun bí ṣẹ́ṣẹ́ fún abìwà pẹ̀lẹ́ bí olóyè akẹ̀sán ìgbà ọdún ọdún kan ni màámi ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje gbajúgbajà adẹ́rìnpòṣónú ọlámídé ọládìméjì tí àwọn ènìyàn mọ̀ sí délé ọmọ wòlíì ló fi àwọn fọ́nrán kan sórí ìtàkùn ayélujára rẹ̀ níbi tí ìyá rẹ̀ ti fún ní omi àdúrà wípé kí ó dà sórí tó sì da gbogbo rẹ̀ mu tí bàbá rẹ̀ náà sì ti súre fún un délé ọmọ wòlíì wa kọ sábẹ́ fọ́nrán náà wípé òun nífẹ̀ẹ́ jígí àti wúrò òun púpọ̀ bẹ́ẹ̀ làwọn olólùfẹ́ rẹ̀ náà sì fi àdúrà ránṣẹ́ sí ìyá àti bàbá náà ẹ jẹ́ ká wo díẹ̀ níbẹ̀ see what my mom gave me. Oh, me iná dry gbogbo in the orí Ben. Bẹ́ẹ̀ni. Orúkọ bàbá Fàtàkùn, àní o gbà sórí. Sórí ni ó ti wà ó ti mú ó ti wà ó ẹlẹ́ẹ̀kẹfà ìyàlẹ́nu ńlá ló jẹ́ fún ìlú mọ̀ọ́kọ́ orí ayélujára ọmọọba Túndé Ednut nígbà tí ó rí ọ̀kan lára àwọn olólùfẹ́ rẹ̀ tí ó ya àwòrán rẹ̀ síbi ìtàn rẹ̀ tí Túndé Ednut náà sì fi fọ́nrán fídíò náà sórí ìtàkùn ayélujára rẹ̀ ó wá kọ sábẹ́ rẹ̀ wípé ìyàlẹ́nu ńlá leléyìí jẹ́ fún òun àmọ́ ní kété tí òun bá padà wá sí orílẹ̀-èdè Nàìjíríà òun yóò yọjú sí arábìnrin ọ̀hún ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ìlúmọ̀ọ́ká akọrin Shebite òun ló ti lọ sọ wípé ní tòun o bí ìtakọ̀ngọ́ ṣe gba orí ayélujára wípé ohun tó jù mí lọ ni mo fẹ́ máa ṣe síbẹ̀ òun sọ wípé ohun tó kọ òun lásìkò yìí òun ni kí òun mójútó iṣẹ́ orin òun pàápàá èyí tó jẹ́ giveaway àti láti máa ṣe ìpínfúnni látòrí ayélujára ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ìlúmọ̀ọ́ká dẹ́rìn-pọ̀ṣónú oníròyìn orí ayélujára ìyẹn Pàrànrán ní ọ̀pọ̀ àwọn ìlúmọ̀ọ́ká tí ń kí kú oríire ti ọmọ tuntun tí Olódùmarè ṣẹ̀ṣẹ̀ fi ta lọ́rẹ látàrí àwọn àwòrán tó fi sórí ìtàkùn ayélujára rẹ̀ tó sì kọ sábẹ́ àwòrán náà wípé gbogbo ẹ̀yin olólùfẹ́ Pàrànrán ọmọ Pàrànrán ti dé o ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta gbajúmọ̀ òṣèré táwa àjíṣefínní ló ti ń kí ìlú mọ̀ká sheik àmì ọlọ́run kú oríire ti ọmọ tuntun tí olódùmarè ṣẹ̀ṣẹ̀ fi ta lọ́rẹ̀ ó ní ọmọbìnrin làǹtìlanti ni o tó sì fi àwòrán sheik níbi tí ó ti gbé ọmọ náà sórí ìtàkùn ayélujára rẹ̀ tí àwọn olólùfẹ́ rẹ̀ náà sì ń súre fún ọmọ náà wípé á lọ́wọ́ rẹ̀ lẹ́yìn o ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ẹ̀rín àríntàkìtì ni ọ̀pọ̀ àwọn olólùfẹ́ ìlúmọ̀ọ́ká òṣèré Tóyìn Abraham ń rí látàrí fọ́nrán fídíò tó fi sórí ìtàkùn ayélujára rẹ̀ ohun tó ṣẹlẹ̀ nígbà tí ó fẹ́ lọ gba abẹ́rẹ́ àjẹsára vaccine bí Tóyìn Abraham ṣe ń ṣe nígbà tí wọ́n fẹ́ fún un lábẹ́rẹ́ ọ̀hún bí ó ṣe ń bèrè oríṣiríṣi ìbéèrè nítorí abẹ́rẹ́ tó fẹ́ gbà èyí ló mú kí ọ̀pọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ sọ wípé a òṣèré náà lójú abẹ́rẹ́ ẹ jẹ́ ká wo díẹ̀ níbẹ̀ níjọ̀wọ́ fọwọ́ mo wẹ̀ lójúkú jésù ah. kí n má wò ó yá ẹjọ́ ẹjọ́ náà ẹjọ́ náà ẹjọ́ náà jésù kọ́lá mo ti kú ee ó yá wá ìfẹ́ tó lè ìwọ náà ẹjọ́ ẹjọ́ náà ẹjẹ́ rẹ́dì tó bá jó oúnjẹ ni wàá sọ pé rẹ́dì èwo ni wọ́n ti rẹ́dì wọ́n ti rẹ́dì. ẹjọ́ ẹjọ́ náà ẹ jẹ́ kí rẹ́dì tó bá sọ́wọ́ mi má lọ bàjẹ́. ọwọ́ èwo ló ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ìlúmọ̀ọ́ká òṣèré olúwakẹ́mi adétòrò òjò ló fi oríṣiríṣi àwòrán ìyá rẹ̀ sórí ìtàkùn ayélujára rẹ̀ tó sì ń kí ìyá náà kú oríire ayẹyẹ ọjọ́ ìbí tí ìyá náà ń ṣe ó wá kọ sábẹ́ àwòrán náà wípé wúrà iyebíye ni ìyá òun wípé ìfẹ́ àti àdúrà ìyá òun ló gbé òun débi tí òun dé yìí ó sì súre fún ìyá náà wípé kí ọlọ́run pèsè fún ìyá náà gbogbo ohun tó máa máa mú inú ìyá náà dùn láti sìn àti títí láéláé kò lọ fún àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára Ọlámídé Ọlásànlóye lórúkọ tèmi ó dàbọ̀.